صلى الله عليه وسلم من غير ما حديث من أحاديثه الصحيحة واعلموا عباد الله أن الله سبحانه وتعالى خلق العباد للجنة والنار يعني الله سبحانه وتعالى لما خلق الخلق لما خلق الخلق وجعل بعضا من أبناء آدم عليه السلام من أبناء أصحاب الجنة وجعل بعض الآخر من أصحاب النار عباد الله وقد جعل الله سبحانه وتعالى أعمالا صالحة سببا لدخول الجنة وكما جعل الأعمال السيئة سببا لدخول النار ومن الأعمال الصالحة التي جعلها الله سبحانه وتعالى من أسباب دخول الجنة بر الوالدين وما بر الوالدين عباد الله بر الوالدين هو الإحسان إلى الوالدين وفعل الجميل معهما وفعل ما يسرهما ما يسرهما من الأقوال والأفعال وغير ذلك ويدخل في ذلك كما خلت لنا الإحسان أو إكرام صديقهما وصلة الرحم التي لا توصل إلا بهما وكذلك الدعاء الصلاة عليهما والاستغفار لهما وغير ذلك مما له صلة آه، بالوالدين واعلموا عباد الله أن أمر بر الوالدين عظيم عند الله سبحانه وتعالى ولذلك وصف الله سبحانه وتعالى بر الوالدين بالمنزلة الثانية بعد حقه سبحانه وتعالى قال الله سبحانه وتعالى في سورة الإسراء ربنا ربك ألا تعبدوا إلا لله وبالوالدين إحسانا إن دلت هذه الآية على شيء فإنما تدل على أن بر الوالدين في المنزلة الثانية بعد حق الله سبحانه وتعالى الذي هو عبادة الله وحده وعدم وعدم الشرك به. وقد ورد في حديث النبي صلى الله عليه وسلم فيما رواه عبد الله بن مسعود رضي الله عنه أن رجلا جاء إلى النبي صلى الله عليه وسلم أنا أبا الله رضي الله عنه سأل النبي صلى الله عليه وسلم فقال أي العمل أفضل؟ أي العمل أفضل؟ وقال صلى الله عليه وسلم الصلاة لوقتها وفي رواية وفي رواية أخرى الصلاة على وقتها قال ثم أي؟ قال بر الوالدين قال ثم أي؟ قال الجهاد في سبيل الله وقال عبد الله بن مسعود لئن سلكته لزاد وهذا الحديث البخاري ومسلم وهذا الحديث ايضا دليل على ان بر على بر الوالدين آه، من اكرم القربات الى الله سبحانه وتعالى وقد ورد في حديث اخر ان النبي صلى الله عليه وسلم قال رجل اخ رجل رجل اخ رجل ذكر النبي صلى الله عليه وسلم هذا القول ثلاث مرات وقال من ادرك إلا الكبر ولم يدخل الجنة ألبكم الله عليه وسلم أترى الشيء أترى الحكمون أترى أترى محمد صلى الله عليه وسلم عليكم بها لكم وقام تابع النبي أنتم بسرعة أولى النبي صلى الله عليه وسلم bẹ́ẹ̀ náà ní gbogbo ìlànà tí ẹ̀ máa ń tẹ̀lé bẹ́ẹ̀ yẹn wá ojú ọlọ́run láyé ní abẹ́yẹn wá láyé ìlànà àtẹ́jú sọ̀rọ̀ bá wà lóko sẹ́lá òun náà lọ́kọ́kọ́ lànà ní ẹ̀rọ àpẹẹrẹ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà kárí mi máa wípé ada sí tó burú tó tó àdáda lẹ̀ nínú ẹ̀sìn. Gbogbo àdáda lẹ̀ ta sí ní òun kò sí ní máa ń gbé yàn lọ ní máa kita gbé yàn lọ lọ náà ní ìwádìí ọ̀sẹ̀ lẹ́sìn yàrá. Ẹ̀yọ́ ló ti sọ ọlọ́ọ̀bá àdìsọ́lá ọlọ́ọ̀bá àdìsọ́lá ọkọ̀ ọ̀làfẹ́ ní ká ó sì ká mọ orí tí ń bẹ̀rẹ̀ ní ìpáyà ọlọ́run bá ìṣọ́ lá. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ọlọ́run bá ìṣọ́ lá ti kó yé wa wípé àwọn ẹ̀dá pátápátá nínú ìrìnàjò àtàjẹ̀nú méjì náà ni wọ́n fi síwájú ọ̀gbẹ́dà sí àmọ́ àwọn kan bẹ tọ́lọ̀ ọba àdìsọ́ látorí náà nítorí ẹ̀dá wọn iná náà ni wọ́n ti wà síwájú ọ̀gbẹ́dà sí àmọ́ bẹ́ẹ̀ ni àwọn kan bẹ tó tó torí àdìsọ́ náà tọ́lọ̀ ọba àdìsọ́ láti dá wọn wọn ò sí sára ìwọ náà jẹ́ náà ìsíwájú ọ̀gbẹ́dà sí àmọ́ òun àti àwọn tẹ́ dáadáa ó ti àwọn kankan tí àwọn tí máa fi sokun àti àwọn fi wọná òun àti àwọn tẹ́ aburú òkùnkùn rẹ̀ àwọn yéèyàn ẹni bá tẹ́ dáadáa òun náà sọ pé dáadáa náà lẹ́sẹ̀ tó wọ́n gbà ẹni tó bá tẹ́ aburú yóò sọ báburú náà òun náà lẹ́sẹ̀ tí òun bá tẹ́ aburú ọ̀gbìn lẹ́sẹ̀ yá àmọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ nínú àwọn tẹ́ dáadáa tó lọ́ọ́ àlejòlá tó wá gbé kalẹ̀ fún wa pẹ̀lú yóò ti sábà bí nígbà tó ìwé ìwà ìjẹ́ yìí òun náà ní àlèsánú ìyá ìwà ìjẹ́ yìí òun náà ní ká máa ṣe dáadáa sí àwọn òbí méjèèjì àlèsánú ìyá ìwà ìjẹ́ yìí ká ṣe dáadáa sí àwọn òbí méjèèjì wà fẹ́ ṣe oúnjẹ ní ìgbà àbùnà gbogbo tá a bá ní kó rẹwà gbogbo tá a bá ní yóò múnú wọn dùn gbogbo tá a bá ní yóò mú ara wọn yá ká ṣe é fún wa òun náà ní ká tá a ń tó ní kí ní bí òun wà ìjẹ́ yìí ká kásìlẹ̀ alátó méjèèjì yìí bó ti wá lágbára tó níwájú ọlọ́ọ̀bà àdìgbọ́lá ọlọ́ọ̀bà àdìgbọ́lá ti fi kú ní owó ọ̀mí ni tó ṣe àdéhùn ìmọ̀ àná àkìsà ọlọ́ọ̀bà àdìgbọ́lá bá sọ nípa dáadáadáa nínú àwọn alukóran nínú alukóran àìsà àwọn tó ní àkìsà àwọn ọkùnrin ní àkìsà dáadáa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àdéhùn dáadáa náà ní jẹ́ bẹ́ẹ̀ àwọn ọlọ́ọ̀bà àdìgbọ́lá wá ń lo gbólóhùn yẹn nínú sẹ̀ríà ìsìlámù fún alẹ́kẹ́ bí ẹ̀sà táwọn àdéhùn pé tábàtì lọ́kẹ́ àdéhùn yóò máa tún máa tó kí ni àdéhùn ìlànà àdéhùn káfí dáadáa táwọn olórí méjèèjì látara bí nǹkan yẹn ó ti lágbára tó. ọlọ́run bá nìkan láti inú àlùkòrán ọlọ́run bá nìkan láti kó yé wa bí káfí dáadáa tó ní méjèèjì bó ti wúwo tó bó ti lágbára tó lọ́lọ́rọ́ nítorí pé ọlọ́run bá nìkan láti bá sọ̀rọ̀ nípa káfí dáadáa táwọn olórí méjèèjì nínú àlùkòrán ẹgbẹ́ bó ti wà nínú sọ́ọ̀tì ìfọ́ ẹgbẹ́ bó ti wà nínú sọ́ọ̀tì lùmọ́ọ̀n ẹgbẹ́ bó ti wà nínú sọ́ọ̀tì àkọ́ àìsí ọlọ́run bá àdéjọ́lá lẹ́yìn ìgbà tó bá sọ ẹwù ìwọ́n tiẹ̀ náà lẹ́yìn ìgbà tó bá sọ ẹ̀tọ́ bí ẹ̀ka ẹ̀tọ́ tó wọ́n bá ìtọ́ lá máa fi tẹ̀lé òun náà ní òun náà ní ẹ̀tọ́ òbí méjèèjì. ọlọ́run àti ọlọ́run fún ọpẹ́ wọn lọ́wọ́ fún káyọ̀ àti àlùkò ìlà ìyá wọn ní wàá ilé ìsàlẹ̀. ọlọ́run àti ọlọ́run pàṣẹ ìgbésẹ̀ mẹ́jọ ti fún kankan àbùn ẹ gbọ́dọ̀ fún afáṣẹ nípa ọlọ́run bá ìtọ́lá wọn ẹni tó tó gbọ́n náà ẹ wà sẹ́lẹ̀ ti sáré ìwádìí lẹ́yìn yìí ṣùgbọ́n ọlọ́ọ̀bà àdìjọ́lá kó sọ bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní sọ́ọ̀tì àkọ́ á rí pé nígbà tó ọlọ́ọ̀bà àdìjọ́lá tó ti sọ̀rọ̀ nípa tó ká mẹ́sàn-án pọ̀ pẹ̀lú ọlọ́ọ̀bà àdìjọ́lá ẹ̀kọ́lá ṣùgbọ́n ìlú ìwọ wa ìṣòwò ya wùlẹ̀ yàrá tó ti bìlá ìlà ṣe ìjà ìdàgbé ìmọ̀ àwì lẹ́yìn tó yanjú ẹ̀kọ́ òun náà ní ẹ̀tọ́ tá a dáadáa tá a ti táwọn òbí wa ní lẹ́yìn bí ẹ̀tọ́ yìí wá lágbára tó níwájú ọlọ́run bá àlejò ọlá nínú àwọn nǹkan tí wọ́n ṣokùnfà tí olùwàjú náà níwájú ọ̀dà ti yá wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú àwọn nǹkan tó lè ṣokùnfà tí obìnrin náà yóò tí obìnrin nínú ọlọ́run bá àlejò ọlá níwájú ọ̀dà ti yá wọn tí yorùbá ti dáadáa táwọn olùméjèèjì tí ẹ bára wọn jáde. anábì sọlọ́wọ́ àlejò sọ̀dá anábì sọ nínú àdìsù حديث عبد الله بن مسعود رضي الله عنه عبد الله بن مسعود ولهم به الله النبي صلى الله عليه وسلم ولهم أي العمل أفضل iṣẹ́ wo ló lọ́lá jù lọ́dọ̀ ọlọ́run ọba ìjọba iṣẹ́ dáadáa wo ló lóore jù tí wọ́n máa ṣe oṣù tí ó lé ojú ọlọ́run ọba ìjọba aláṣọ bá wà lọ́sọ́lá mi wàlá tó ń dúró sí ha aláṣọ ní káwọn ní ọ̀run ìwádìí sí ha ní àsìkò rẹ̀ òun náà ní àkọ́kọ́ tó lóore jù àsọ̀láàtú ìwọ́nìyà káfí wọn lákọ̀ọ́kọ́ àtúgbò rẹ̀ kámájú bí káyí káàkó wọn lọ sọ́sọ́lájú ká tó wá sí ìkóra tó fi lára kọ̀kọ́. abdullahi bin masoud rọ́jì allah ali ọlọ́wọ́ àti báyìí ti fẹ́ tó máa ayé lẹ́yìn lẹ́yìn ìwọlé tó kàn anabi sọ̀rọ̀ àwọn àríwọ̀ sẹ́lá anabi wà sọ pé bí olùwà ìwọ̀n ẹlẹ́ẹ̀kejì òun náà ní òun náà ní ìwọ̀n ti àti olùkọ́ ọdún wa fi lọ àti sọlá wa lè sọlá tó fún bàbá yìí ìwọ tún wá kalẹ̀ ìgbà wọn àti sọlá wa lè sọlá wọn yàtì ha ti sẹ̀bi lè la lẹ́yìn náà lọ́wọ́ ká kéyìn orí ta kó sójú ọ̀dọ́ wọn bá lè sọlá. abdulayi sọ sọ́wọ́ ti ọlá wa àdú ó ní láyé ní sàlá tó ó ní sọ́wọ́n bá tún ká nàbí olùkọ́ wọn bá tún lè lọ́wọ́ nàbí olóṣùkà olóṣùkà dàda àti ìwà ìtàn sọ́wọ́ àwọn tó fi dà lónà àti àti sọlá wa lè sọlá mi òtítí yíyí wa ló tayọ pé ká fi dáadáa sọ́ọ̀bì méjèèjì kọ́dà ó gba wájú kájà ojújọ lọ́wọ́ ọ̀la ìjọba nípò ìyá bẹ́ẹ̀ jà ojújọ lọ́wọ́ ọ̀la ìjọba ó bẹ́ẹ̀ lọ jagun kí gbọ́dọ̀ ọ̀la ọ̀la ìjọba ló bá lékè ó bẹ́ẹ̀ lọ jagun láti jẹ́ kí kúkú bá kó òyò ilẹ̀ ó bẹ́ẹ̀ lọ jagun láti lọ́ba pa àwọn ọ̀sẹ̀bọ́ sí ọlọ́wọ́ ọ̀la ìjọba ẹ̀ àwa tó bàbá rẹ̀ náà ní bàtà tó ti ìṣẹ̀lẹ̀ wa bẹ̀rẹ̀ sí sábà àwọn sábẹ́ àtẹ́lẹ́ ọdí ọ̀la wáyé ọwọ́ abá àtẹ́lẹ́ sọ̀rọ̀ wáyé ọ̀sẹ̀lá jọ́nà olóhùn fẹ́ jáde pẹ̀lú àtẹ́lẹ́ sọ̀rọ̀ wáyé ọ̀sẹ̀lá wọn fẹ́ tó sójú òun òun ẹni alákùnrin ti lágbára ẹ̀tọ́ lè jágbe ẹ̀tọ́ ti bàlágà ẹ̀tọ́ ní kápálá ti jágbe àtẹ́lẹ́ sọ̀rọ̀ wáyé ọ̀sẹ̀lá máa bè lọ́wọ́ rẹ̀ pé ǹjẹ́ nìkan bẹ láyé nínú àwọn òbí rẹ̀ méjèèjì tó lé nìkan láyé nínú òbí méjèèjì àbí àbí ní pàbí ìmọ̀ anabi ni ma padà lọ ebi ẹ wàbí yìí má àti àyè ọwọ́ àná kọ́ anabi ni ma lọ ara àwọn méjèèjì tí wò sọ lórí ìhà ìdílé ìjà tuntun yọ̀ lọ́wọ́ ọba àdúgbò láti jẹ lọ́ọ̀lì yìí ṣe é dára òbí rẹ̀ méjèèjì ẹ̀wọ̀n ìjà ìdílé ó ti lágbára tó lọ́wọ́ ọba àdúgbò láti jẹ pé ìyẹn bá kú bẹ́ẹ̀ òkú kù tòdìbò tí wàá wo sóyún tòdìbò jẹ pé èyí ó san ìsìlámù ká látara pé ẹ máa jagun lójú ọmọ ọba àdúgbò ọ̀dá èyí ó ka jíjẹ kọ́lẹ̀ ìjíjẹ kúrú èyí ó ka lẹ̀ síbẹ̀síbẹ̀ náà ànábì sọ̀rọ̀ wá wà ló sẹ́lá fún kó padà kó lọ lè jagun sójú ọmọ ọba àdúgbò ọ̀dá látara òbí pé kásìlá tó méjèèjì nǹkan tó lágbára ni nǹkan tó wúwo yìí tó pé ọlọ́ọ̀bá ti gbọ́dá kò fọwọ́ fífi yẹn mọ́ alẹ́sọ̀lá wa lẹ́wọ̀n sọ́lá olóòtúfọ́ ẹ̀ rẹ̀ kò bí mọ́ tó lágbára dé lẹ́yìn àwọn àti àjẹmọ́ bí olódodo láti onífọ̀wá ká mọ̀ wípé inú ìjọsìn ọlọ́ọ̀bá ti gbọ́dá nínú tí òkè ojú ọlọ́ọ̀bá ti gbọ́dá òun náà ti ní ọmọ ti dáadáa káwọn ilẹ̀ yìí yóò. alẹ́sọ̀lá wa lẹ́wọ̀n sọ́lá alẹ́sọ̀fọ́ nínú àdìsí Ànábì ní kí ọlọ́ọ̀bá àdìsọ́lá kó bá wọn ṣe yé arákùnrin kan kọ́lá wọn àti ọ̀dọ́ náà fi mú ẹ̀kú rẹ̀ kó mú ẹ̀dá yìí anabi wa gbóná wù yíyá ẹ̀ta nígbà tá anabi wọn kàtà anabi wọn sọ anabi sọlá wa ni sọlá ní ẹni tó bá bá àwọn òbí rẹ̀ méjèèjì láyé yàrá ẹni tó bá sí àwọn òbí rẹ̀ méjèèjì àbí kan náà méjèèjì tí wọ́n wá dábàá sí lọ́dọ̀ padà bí ẹni kò lè di àná wàá wà ní tẹ́lẹ̀ yàrá àwọn òbí rẹ̀ dàgbà sí ọlọ́dọ̀ ẹ kó wá sára kó wá ti ara bí wọ́n ti dàgbà wọn kó wá ti dáadáa sí wọn kó wá tó dẹ̀ tó bí ọkọ̀ gbà tẹ́ wọ́n ti ọdún yẹn ti yàrá ànábi sọ̀rọ̀ ọba àti ìjọba kó bá tún dé ní kó bá tún dé ní bẹ́ẹ̀ kó mú ẹ̀kọ́ rẹ̀ nítorí pé pẹ̀lú báwọn ti òun náà lọ́wọ́ ọba àti ìjọba sí àyíkalẹ̀ fún ó sílẹ̀kùn àlìjáná kalẹ̀ fún ó fún ní ọkọ̀ nígbà tí wà jáná ó wà ara aláyè látara rẹ̀ wà ara jẹ náà ó sọ̀rọ̀ ọba àti ìjọba kò ní àlàbá yìí ní nǹkan tá a lè ṣe dáadáa nítorí pé sáré pèlú dáadáa ẹ tó kálukú wa náà mà sí dáadáa ó kálukú ló mọ nǹkan tó ń pèlú dáadáa dáadáa ń bẹ nínú ọ̀rọ̀ dáadáa ń bẹ nínú ìṣesí dáadáa ń bẹ nínú ìwàsí dáadáa ń bẹ nínú kásá àdúrà gbogbo àwọn nǹkan tá a dáadáa pátápátá ẹ àwọn òbí wa méjèèjì wọn ní bùkátà sí lábẹ́ ọ̀rọ̀ wa. الله عليه وسلم وما القرآن قل يسألونك ماذا ماذا ينفقون قل ما أنفقتم من من خير فلوالديه والأقربين الله عليه وسلم هو عبير لو النبي صلى الله عليه وسلم ماذا ينفقون كني كتبوا منا tàbí wọn máa ná sábà bẹ́ẹ̀ náà sí wọn náà tàbí wọn ti máa ná fún ọkọ abẹ́lẹ́ wa lẹ́yìn sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ sẹ́la ọlọ́wọ́ ni ẹ̀ sọ fún pé kó máa afa tó ń gbogbo tẹ́ ẹ bá bẹ́ẹ̀ náà sí dáadáa ẹ̀wọ̀n kó máa afa tó ń gbogbo tó bá wù tẹ̀sẹ̀ ńlá ní dáadáa bóyá ní dúkìá ni bóyá ní ọ̀rẹ́ ni bóyá ní dáadáa ni báyìí wá ilé ìwọ àkọ́bí alákọ̀ọ́kọ́ àwọn tó kọ́ nípa tó kọ́ lẹ́sọ̀ọ́ sí àwọn náà ń ta ni àwọn náà làwọn òkú méjèèjì wáyé àkọ́bí ló jẹ́ wàá kan àwọn tó bá tó ṣe àwọn tó bá tó súnmọ́ yìí eléyìí ó yà pa sí nǹkan tí tẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwùjọ ẹlòmí ìfẹ́ èmi pa àwọn òbí rẹ̀ ìyá jẹ wọn kó o lásọwọ wọn ò nílé pé àwọn tí o máa fi dáadáa ìtàlẹ́ ti máa lọ lóko rẹ̀ yáa lábàjá kò sí báyìí lábàjá kò sí báyìí kọ́lá àgbàsílẹ̀ wá ṣù olùwàwà tó bá nù rẹ̀ kọ́lá àgbàsá àwọn jẹjẹ olókun anígbà olókun aláwo ìyá rẹ̀ ti bẹ sóbi ìyá rẹ̀ lágbé bàbá rẹ̀ ń bẹ sóbi bàbá rẹ̀ sí nínú wa kò jẹ́ pé wò ó jẹjẹ lọ jẹjẹ pé pé kí wọ́n gbé ga kò jẹ́ gbàdúrà sùn níta ni àwọn òbílẹ̀tẹ̀ lọ́fẹ̀ ẹlòmí bẹ olówó níbẹ̀ lábújá ẹlòmí bẹ lẹ́kọ̀ọ́ ẹlòmí bẹ láwọn ayé ti ti káàkiri tó lè jẹ́ pé ìgbésí ayé táwọn òbí rẹ̀ méjèèjì gbé wọ́n ní bùkátà sí láti kó ti dáadáa sí wọn ó lè fún wọn lẹ́kọ̀ọ́ ti dáadáa sí wọn ní ti tẹ̀lé ayé tó eléyìí nǹkan tó burú jáì ti òbí ẹni méjèèjì kama aráhùn kan ní bùkátà sí náà òun náà ló pàṣẹ pé ní ṣẹ̀ríà Islam ẹ̀ alẹ́ ó jẹ́ kó yé wa ní ìṣẹ̀lẹ̀ àkókò wa fún wa pé èèyàn kì í yọ sàkáàbò bí ìrẹ́lẹ́yìn kò sì kò bí ìrẹ́lẹ́yìn fún ọba ìṣẹ́ pátíkàtì bẹ́ẹ̀ lọ kó o gbọ́dọ̀ rẹ sàkáàbò wa kí ló tó o gbọ́dọ̀ rẹ sàkáàbò wa ni pé o ò ní ìsàkáàbò tó tó sàánú wa àwọn yìí ní wọn àwọn wọn ti bá dáadáa rẹ yàtọ̀ sí làkà àwọn ẹlòmíì táríkà àbòmí àwọn ni wọn ti bùkátà sí làkà bàbá rẹ ò gbọ́dọ̀ tó ti débi pé sàkáwá wọ owó rẹ o tún wá rí pé á dé yọ bàbá rẹ dé yọ bàbá rẹ ìwọ ọmọ tọrọ rẹ bá rí báwọn ṣe òun náà fi ọkọ rẹ ti dájú ara rẹ pé á ah, ìwọ báwọn ọmọ burúkú yìí lọ́dọ̀ náà ọba yìí lọ́la tó látara ìdílé yìí àwọn ìwà méjèèjì gbogbo dáadáa tá a bá ṣe àwọn náà làkọ́kọ́ tá a gbọdọ̀ ti dáadáa fún wa. ẹ wá rí òbí méjèèjì yìí dáadáa tá a fọwọ́ ti sí wọn nígbà tó ti pé méjì wọn tí bá kàtà nígbà tí sọ̀rọ̀ láti dáadáa tó méjèèjì tó fi wá ìṣe ìṣàlẹ̀ ó ní àmàlà ti wú òun ووضعته أمرته أمه كرها ووضعته كرها ọlọ́ọ̀bá ìṣọ̀lá tó wá fi ọ̀rọ̀ mọ̀nà ó tó wá fi ẹ̀ ó ti rí pé ìyá rẹ̀ ẹ̀ pẹ̀lú wàhálà ó náà ìyá rẹ̀ ló rẹ̀ ó tún bí náà pẹ̀lú wàhálà ẹ̀ lẹ́yìn ìgbà tó kọ́ ní méjì tó tó wá sí lẹ́yìn tó tó gbẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ wò wàhálà tí a ṣe ẹ̀ ó fi gbé oyún rẹ̀ káàkiri tó ń tẹ̀sán torí wá sọ ní fún lọ́yà àìsókè wá gbọ́ yẹn lẹ́nu rẹ̀ lọ́dún méjì tó bá tún wá gbọ́ yẹn lẹ́nu rẹ̀ yíká gbogbo wàhálà yìí ò tún dìgbà wọ́n tún wá sí wàhálà yìí lọ́yìn ẹlòmíì ń bẹ ní kó ti dàgbà tó ti tó ti bàlágà tó ti lágbára láti tẹ́ síbẹ̀síbẹ̀ náà àwọn olùyẹ tó ti wàhálà yìí lẹ́nu wọ́n tún mẹ́ lé lórí náà ẹlòmíì tó ti bá pàjọ níbi gbà tẹ́tí ń tàn òun ẹ̀ tó ti wá ní à ah, ó ti lọ òtún bẹ́lẹ̀ náà eléyìí túmọ̀ pé àwọn òbí wa wọ́n là ń wà lójú láti gbà tá a ti wà ní oyún ni bí tàbí wá jáde òun tá a kò ti bá ti dà yìí. Ànábì sallallahu alaihi wasallam Ànábì wá jókòó yé wa nínú àbísí rẹ̀ pé àwọn òbí wa méjèèjì yìí wọ́n lẹ́tọ̀ọ́ sí dáadáa lọ́dọ̀ wa àmọ́ dáadáa àwọn méjèèjì yàtọ̀ síra wọn. nínú àdìsí wa sọ yìí Bukhari àti sọ̀rọ̀ yìí Muslim àdìsí wa gbogbo yàrá radiyallahu anhu ó ní já àwọn tó ń kíra Ànábì sallallahu alaihi wasallam ó ní arákùnrin kan ó wá bá Ànábì sallallahu alaihi wasallam ẹ̀ ó ní arákùnrin kan àwọn táwọn sọ̀rọ̀ kan àwọn àdìsí mi ní olùwáyà mi ọ̀rọ̀ orúkọ arákùnrin yìí orúkọ ẹ̀ ní ọ̀hánwó yàtọ̀ tó ń ha ìdá òun wá gbà nẹ́bí sọ̀rọ̀ wá àlẹ́ ọ̀sẹ̀ lẹ́wọ̀n kí ló wá gbà nẹ́bí ó ní ayé náà àhákùnrin ó ti sọ hábà ti yà wọ́n tó lọ́wọ́ ó ní lànàbí sọ̀rọ̀ wá àlẹ́ ọ̀sẹ̀ lẹ́wọ̀n inú gbogbo àwọn èèyàn pátápátá tààlẹ́ tó lé lọ́ọ́ dáadáa mi inú gbogbo èèyàn pátápátá tẹ̀ ó fẹ́ ká nẹ́bí fẹ́ nìkan fóònù ó ti mọ̀ kọ́lá ẹ alẹ́sọ̀wá alùsọ́lá náà tọ́ka sí wa pé òbí méjèèjì àwọn ọmọ lẹ́tọ̀ dáadáa wa ó wá bẹ́ẹ̀ lọ́wọ́ alẹ́sọ̀wá alùsọ́lá tó ta wá ẹni àkọ́kọ́ ga alẹ́sọ̀wá alùsọ́lá wa fún létí pé olùkọ́ alẹ́sọ̀wá àkọ́kọ́ nígbà tí arákùnrin yóò tún bẹ́ẹ̀ lọ́wọ́ alẹ́sọ̀wá alùsọ́lá ó ní fún màmá yìí lẹ́yìn tí bá ṣe fún yà mí tá a lóṣù káàdì alẹ́ oni sun mama ni o tún lè lẹ́kẹ̀ẹ́ta alẹ́ ní olùmọ alẹ́ ní yàrá nígbà tó wá jẹ lẹ́kẹ̀ ni ó wá ní sun mama ni ó lè sálọ́ tún wá kàn alẹ́ ní wá ní sun ma àbò lẹ́yìn náà ló ti wá kàn bàbá rẹ̀ ẹ̀rí àwọn onímọ̀ sọ̀rọ̀ púpọ̀ lórí abánisọ̀rọ̀ bá wà lọ́sọ̀ láti ìlú àwọn kan sọ pé ẹgbẹ́ ah, náà ti dáadáa àwọn méjèèjì àwọn kan náà ah, tó wà lọ́sọ̀ ìkó báyìí pé ajẹ́pẹ́ tìyà ó gbọ́dọ̀ bọ́ àjẹ́ bàbá yìí wọ́n tí àrẹ́sọ̀wá àbáyé ọ̀sẹ̀lá tó ń sàlàyé rẹ̀ báyìí àti tí ọlọ́run bá àlejò láti sọ dáadáa bí àwọn ti fún wa nígbà tá a bò wá ní oyún nígbà tó fi bí wa nígbà tó fi bẹ̀rẹ̀ lẹ́nu wa bí ó fà. àwọn olùmọ̀ àwọn apáta sọ pé ntọ́fà òun náà ni pé ẹ̀dá tó lọ́wọ́ bá àlejò lá dá ìyá òun náà ni pé ẹ̀dá tó láàánú yìí ẹ̀dá tó lójú àánú ọmọ gbogbo ẹ̀ṣẹ̀ tí ọmọ ẹ kò sí bí ìyàwó tó wá sí kí ni tí wàá bá lè pé wàá dájú ẹ àbí tí wàá wò pé kí ni kó ara rè ìyàwó ní sílẹ̀ láyéláyé. alẹ́ sọ wá wàlẹ́ ọ̀sẹ̀lá alẹ́ ní pé alẹ́ ní pé lọ àwọn sábẹ́ jọ kan ìpè sí ìyá ìyá tó ìyá tó bí ọmọ alẹ́ ní tó lè tó lè máa wò láì kó ti kó mọ̀ wò láì kó ti ju ọmọ rẹ̀ sínú náà àwọn sábẹ́ jọ wò ní kò lè sílẹ̀ láyéláyé so alẹ́sọ̀ wá wáyé ọ̀sẹ̀ la kí ló máa tó tẹ́lẹ̀ yìí òun náà ní pé ojú àmì yà pọ̀ bí a máa sàánú ọmọ ẹ bí ọmọ bá ń sọ kúló ru ẹ àbọ̀ ṣe kí ni bí àwọn àti sùn lọ yàtọ̀ dìde òun náà ní ma ní ma tọ́jú ọmọ báwa bá ló sọ pé wá wà sọmọ ẹsẹ̀ tó lè fọ́ọ̀tì ara omi ẹ̀jẹ̀ ó lè sùn sọmọ rẹ̀ nígbà ní ìwé ìwé omi náà so láta àdéhìn àánú ti bẹ̀rẹ̀ ara ìyá àti bí ìyá ti máa ń fọwọ́ kúkú yẹ ìṣe fi mú ọmọ eléyìí lè mú ọmọ wọn á máa ṣàfihàn níbi dáadáa tó ti fi àárẹ̀ eléyìí lè mú ọmọ fún ọ̀fẹ́ náà pàtàkì tó lè kó sí dáadáa tóbi tóbi wọn dábàá àdélé lọ́wọ́ ọba àdébẹ́lá síbi ní tóbi kan fáfù dáadáa ipe ìyá rẹ ìyá rẹ àmọ́ àbá ń tiẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀dá tọ́lọ̀ ọba àdébẹ́lá dáa ẹ̀yìn gẹ́gẹ́ bí ọgbọ́dọ̀ ti dá ọkùnrin ní ẹni tó ṣe kíni lẹ́ni tó lágbára lẹ́ni tó lé lẹ́ni tó máa bẹ̀rù ẹ̀yìn fọ́lọ́sọ́ ọba àdébẹ́lá ọba sọ látàrí ẹ̀dẹ́gbó ṣe láti bàbá rẹ látara kó bẹ́ẹ̀ tó kó sì àjọ kó sì lára àti túláàsì àmọ́ látara bí a ṣe rí ọlọ́ọ̀bà àdébẹ́lá tó wá kàn nípa fún wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú tí wọ́n tún sọ nípa pé kí ló fà á tọ́lọ̀ ọba àlejò láti kàn pa lẹ́ẹ̀mẹ́ta nípa ìyá wa òun náà ti pé ní ìṣẹ̀lẹ̀ àìsàn bàbá lọ́wọ́ ọba àlejò láti mọ ọgbọ́n bùkátà ìyá kó mọ ọgbọ́n bùkátà ọmọ jíjẹ bí wọ́n kó mọ wà. ọmọ kékeré nígbà tó ọmọ kékeré bá wá dàgbà nígbà tó dàgbà tó ti gbọ́n táǹgbà tí yóò gbọ́n sí yóò gbọ́n sígbà tí bàbá rẹ̀ ti wàhálà lórí ẹ̀ nígbà tí ó ní tí ó ní sọ̀tí alẹ́ ni gbogbo àti bàbá rẹ̀ ti gbogbo wàhálà wọn òun náà lọ mọ́ ògbà sí yóò wá máa rí ní ìfẹ́ á ah, bàbá àwọn nìkan ni bàbá àwọn nìkan ni ti dáadáa bàbá àwọn nìkan ni fún àwọn oníṣẹ́ òní fún àwọn lásán òní fún àwọn nígbò bẹ́ẹ̀ àwọn gbà tí àfi àrẹ ní ṣe wàhálà nígbà tí àrẹ wà lórí kò sọmọ tó lè fẹ́ tó lè sọ fún wa kò sọmọ tó lè jí lónìí tí wàá sọ pé á ah, nígbà tó fi wà ní oyún báyìí báyìí ló ń fẹ́ máa ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ nígbà tí àrẹ bí kótó nígbà tí ó gbọ̀n gbogbo wàhálà tí àrẹ ṣe ọmọ lè má mọ gbogbo wàhálà yìí òun náà ló fà tó jẹ́ pé ọlọ́run bá nígbàdá ó fi ra wa létí wípé ẹran tí gbà tí àwa fi lóyún wa o ẹran tí gbà tí àwa lóyún wa lóṣù mẹ́sàn-án tó fi wá bí wa tó fi wá gbọ́dọ̀ lẹ́nu wá gbàtà kọ́dún méjì gbogbo eléyìí ọlọ́run bá nígbàdá ti fi ń fà wá létí káwé mọ̀ pé àwọn òbí wa méjèèjì ẹ̀ka máa ti dáadáa sí wọn pàápàá jùlọ ìyá ẹ̀ka máa ti dáadáa sí sòyí tó rí rẹ gẹ́gẹ́ bó ti wá nù àdìdà nàbí sọlá wa ló sẹlá àti bó ti wá nù àyà ẹ òun náà ní pé bàbá ìyá ó lẹsọ sí dáadáa wa ní olóhùn bàbá lórí bí alẹ́ sọ̀rọ̀ àwọn àwọn ọ̀sẹ̀ kita dára sí ìdílé dára sí sọ̀kún wa tó lábàrá ilé kaki ẹ̀tọ́ wọn lẹ́tọ̀ọ́ ká fi ẹ̀tọ́ wọn sí gbogbo síwájú gbogbo ẹ̀tọ́ tó eléyìí òun àti ọmọ tó máa tó kiri ìyẹn tó lóògùn láti wọ àjẹ́ náà tó àjọ ìjà sí àmà àjọba ọba ìjọba wọn ṣàṣe ìdágbọ́ ìṣúná àbúrò wọn tó sọ̀rọ̀ lọ́wọ́ wọn àti الوالدين أن حقوق الوالدين من أعظم الحقوق إلى الله سبحانه وتعالى والبر بهما بأسباب دخول الجنة يوم القيامة ما شاء الله أن حق الوالدين قد يتعارض مع حق الله سبحانه وتعالى فماذا يفعل الأمر إذا تعارض حق الله سبحانه وتعالى فحق والديه مثلا أراد الله سبحانه الله سبحانه وتعالى أن يفعل شيئا وأراد والداه ما مثل ما أراد الله سبحانه وتعالى ما لا يفعل الأمر وقد أساء بعض الناس قول الله سبحانه وتعالى جاهد على أن تشرك به ما ليس لك فيه علم فلا تدعهما وما في الدنيا معروفا أساءوا معنى هذه الآية وقالوا بأن الشرك هو الوحيد الذي لا تطيع والديك وإذا أمرك وإذا أمرك بفعل المعصية معنى هذا أنك ترتكب المعصية إرضاء لوالديك وهذا خطأ بين لأن الله لأن النبي صلى الله عليه وسلم صرح في حديث صحيح أنه لا طاعة لمخلوق في معصية الخالق وفي حديث آخر إنما الطاعة بالمعروف واعلموا عباد الله أن الإنسان إلى الوالدين لا ينحصر في كونهما مؤمنين أو مسلمين حتى وإن كانا مشركين أو كافرين ولا بد لنا أن نحسن إليهما وقد قال الله سبحانه وتعالى وصاحبهما في الدنيا معروفا وقد ورد في حديث في حديث أسماء بنت أبي بكر رضي الله عنها عنها أتى النبي صلى الله عليه وسلم فقال وسأل النبي صلى الله عليه وسلم عن قضية أمها الكافرة قال استقبلت أمي وهي راغبة أي أرادت أمها أن تزورها وهي مشركة أفأصلها فقال النبي صلى الله عليه وسلم سلوها سلوها إنها أمك أي صلى الله عليه وسلم أدب الله أتوجه سبحانه وتعالى محمد صلى الله عليه وسلم àyẹ̀kọ́ ya ti jẹ́ sáré fún ọba àwọn tàbí àdébí àti gbogbo àdúrà lórí àdébí sọ̀rọ̀ àwọn ẹ̀rọ sẹ́lá lẹ́yìn àìsàn fún wa wípé káṣí dáadáa tó fi lókè jì nínú àwọn okùnfà tí a máa fi wọ àdìyẹ náà ní a máa fi wọ orí ọlọ́ọ̀bà àdìyọ lánàá wọn náà lórí wà nípò ẹlẹ́kẹ̀jì lẹ́yìn bàtẹ́ yẹn bá ń fún ẹ̀sọ́ ọlọ́ọ̀bà àdìyọ lánàá fún àmọ́ káwá sí dáadáa tó fi méjèèjì ìgbà míì wà ó jẹ́ pé ẹ̀sọ́ ọ̀tọ̀ náà àtẹ̀sọ́ ìtàwọn tí òbí rẹ̀ ní kó lọ sápá òdì àwọn ọ̀rọ̀ àdìgbọ́lá ní kó yòókó òbí rẹ̀ ní kó ṣe èwo ló wà fọ ọmọ méjèèjì ọlọ́run àdìgbọ́lá ní kó ṣe òbí rẹ̀ ní kó má ṣe èwo ló ṣe méjèèjì eléyìí a máa tẹ́lẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀gá òjijì tí ma kàrà tí ma tẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀gá tó tayọ tó bíbí ni tí yorùbá ti tí yorùbá ti gbọ́ ọ̀rọ̀ ọ̀gá ìjọba yé dáadáa wọn náà ní tí ma tẹ̀lẹ̀ nítorí wá pé àwọn ẹlòmíì wọn a máa ti áyà àlùkò àti wọn a máa ti gbọ́yé wọn a ti máa ti tú ذكر الله بعد كلامه وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما táwọn òbí rẹ méjì bá wá kọ́ látẹ ipe kó pa nǹkan nípa fọmọlọ ọba àlejòọlá tí wò sí ní máa pa rẹ bàdá tó má tẹ̀lé wọn. wọ́n ní eléyìí wọ́n ní tí àyà yìí sọ fún wa òun náà ti pé ẹbọ nìkan làwọn òbí wa ẹ mo lè ṣe tó tóbi ẹni kọ́ láti wàlá wọn ti tún yẹn wọn tún bá wọn yẹn tó pé ti àti yìí àti tó fojú yìí nítorí pé gbogbo tó bá ti wá láti nínú àlùkò àì bọ́lọ̀ bá ní ẹsẹ̀ ìjọba yìí nínú ẹ̀tọ́ ọlọ́run àlùwà bọ́lọ̀ bá ní ẹ ìjọba yìí nínú ẹ̀tọ́ rẹ̀ náà ní agbọ́dọ̀ gbé síwájú ẹ̀tọ́ òbí wa méjèèjì látara délé yìí tọ́lọ̀ ń bá pa wá látẹ káṣe nǹkan táwọn òbí wa méjì bá wá ní nǹkan táwọn ní káṣe yìí tọ́lọ̀ ní káṣe yìí sábà ní kò já wa lọ́rùn òun láti bẹ́ẹ̀ tó ẹ̀tọ́ ọlọ́wọ́ ọ̀rọ̀ àdìjọ́lá òun náà láti síwájú kí ló fà táàbì tẹ̀tọ́ ọlọ́wọ́ àdìjọ́lá síwájú anabi sallallahu alayhi wa sallam nínú hadithi rẹ̀ hadithi lálàáfíà anabi sallallahu alayhi wa sallam mọ àwọn kan ikọ̀ kan nínú àwọn sàbẹ̀ anabi wa mọ jáde lọ ilé tí àlẹ́ wa fi ẹni sáṣẹ àmír ó bẹ̀rẹ̀ sáṣẹ aláṣẹ fún wa ike gbogbo tí wọ́n ti pa ilé àtẹ ẹ máa tẹ̀lé o ẹ wò lọ́wọ́ àlẹ́ ni gbogbo àti wọ́n ti pa ẹ máa tẹ̀lé wọ́n nígbà tí wọ́n á dé nìkan ẹ̀ ń tọ́lá sáà ní sọ̀rọ̀ àwọn àlùfáà fi ṣe àmír wọ̀nyí wọ́n wá ní kó lọ sí ṣẹ́gi wá gbogbo ti tẹ̀lá tẹ̀lẹ̀ ẹgbẹ́ bá tẹ̀lé sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ti pàrọ̀ tẹ̀lé kan tẹ̀lé àwọn atẹ́gidé wọn kó yíyọ ó ní ẹ̀yìn náà sí wọn tún tẹ̀lá tẹ̀lẹ̀ wọn wọn tún yíyá nígbà wọn fi aṣíṣá ọwọ́ ní gbogbo yìí ẹ máa wọnú náà lẹ́yìn ọ̀hún náà bó ti di o wọn ti ń jẹ́ ìbàdàn lẹ́yìn ìgbé rárá o káwọn mọ̀ bá wọ náà làwọn ti tẹ̀lé àná nípa ọ̀gá àwọn ìṣẹ̀dá káwọn bá wọ náà làwọn fi fi ẹbọ lẹ̀ táwọn fi gba ìsìlámù bó ló ti wáá káwọn máa wọ náà ọba ya ní wọn kò sí tó jọ nígbà wọn adélé ẹnìkan wá fún àdébùsọ̀ wá wà lọ́sọ̀lá wọn á gbé fọ́fá fọ́fá yìí fún àdébùsọ̀ tó tẹ̀lé ní a ah, àdébùsọ̀ wá wà lọ́sọ̀lá ní ìdàgbàsá àdúrà náà kọ́ ọ̀sùn ní ah, àbàdà. kálẹ̀ bá lọ lè tẹ̀lé ìdíjẹ́ wá wọ náà ẹ̀ níjà lè ní náà mọ́lá ìtumọ̀ náà ṣe é banu náà ń bọ́ sínú náà tó bá yọ bí dàgbé yá mọ̀ àwọn ìgbà tó mọ̀ pé ìdámọ̀ sọ àyù kiri máa wù. tá a bá sọ fún yàn pé tó bá ti sọ fún yẹn máa tẹ̀lé ó yẹ kí ẹ ti mọ̀ pé bí dáadáa là ń sọ. òní ìkásẹ̀ sọ sọ fún yẹn pé tó bá ní ẹ máa ta ìjà ẹ́ pé ẹ máa ní ẹ máa tẹ̀lé àtòbí ẹ máa tó tóbi bá ní ẹ bí wọ́n ti máa tẹ̀lé àti òbí wa àwọn obìnrin wa gbọ́dọ̀ ẹni tó wá ní ogún ààrẹ pa tó wà fúnra rẹ nígbà tó wà bá rí ọlá sí kó máa ti dáadáa sí wọn kó o ti máa tẹ̀lé àti ọ̀rọ̀ rárá tó bá ti ní í ṣe pẹ̀lú pé èèyàn ti ọlọ́wọ́ bá rí ọlá tó bí yẹn bá pààyàn láti ẹ̀kú kéwọn máa ṣe èèyàn gbọ́dọ̀ tẹ̀lé wọn tí ẹ̀ bá tẹ̀lé wọn bẹ́ẹ̀ ló ti ṣe ọlọ́wọ́ bá rí ọlá ni tí ẹ̀ bá tún wá tẹ̀lé wọn bẹ́ẹ̀ náà ẹ̀gbọ́dọ̀ tó ṣe kí ni ẹ̀gbọ́dọ̀ tàbí tó ti wọn èyàn gbọ́dọ̀ sa èyàn fi titi wọn èyàn gbọ́dọ̀ ní wọn bí èyàn gbọ́dọ̀ fóun sókè nígbà tí ẹ bá bá wọn sọ̀rọ̀ òun ti kó jẹ pé náà ọlọ́run bá ṣẹlẹ̀ láti sọ bẹ́ẹ̀ wàlá ti kó lẹ́wọ̀n máa kó fín wàlá ti hàn wọ́n máa wọ́kó lẹ́wọ̀n máa kọ́wùlẹ́ màálùfà wọ́kó lẹ́wọ̀n máa kọ́wùlẹ́ kẹ́yìmà ọlọ́run bá ṣẹlẹ̀ láti ọ̀rọ̀ tó dáa ọ̀rọ̀ tó lápẹ́ ilẹ̀ máa sọ fún wa gbogbo wa ti wo ṣe tó kó o fẹ̀ tọ́lọ̀ kó o ṣe tọ́lọ̀ ọba àti ìṣẹ́lẹ̀ òfẹ́ kó o ṣe tó takò sínú àlẹ́ wa àdéhàpèjúwe òbí wọn ń takò ìlànà nàbí sallallahu alaihi wasallam àbẹ̀bí wọn ń gbógun tí wọn látara pé wọn ṣe kankan tó jẹ́ sọ́nà nàbí sallallahu alaihi wasallam àwọn náà wàá dúró nídìí òwe bá àtàgbà táwọn bẹ́ẹ̀ ti fẹ́ ṣe nígbà táwọn bẹ́ẹ̀ ti fẹ́ di ọlọ́run bá àdéjọ́ lá eléyìí yóò tún mú yẹn nínú ọlọ́run bá jọ́ òbí àti àmì ọgbọ́n ìtẹ̀lé wọn òbí rẹ lọ́wọ́ kúlẹ̀ òbí kúlẹ̀ àwọn mọ́tà yìí mọ́tà yìí ti wọn òbí rẹ ní tó kúlọ̀ rẹ tó dé kókó tẹ̀ rẹ yìí tó dé kókó tẹ̀ rẹ yìí àbí kó rẹ nítorí ìgbà wọn nínú ọ̀wọ̀ ọ̀tẹ́ àmọ́ṣe ní pátá ìlú fi sí wọn. òbí rẹ ní ọgbà rẹ tó pọ̀ yìí ẹ o ti wá sọ ayé dàgbàlagbà dákúlọ̀ lè fáadà nù ó gbọdọ̀ fa kọ́dà kóbì rẹ kó gbógun tiẹ̀ ń bẹ̀ lọ kọ́dà kóbì rẹ kó má dàá sí ọ kó má sọ̀rọ̀ sí ọ kó gbogbo kan ọ̀wọ̀ ọ̀tẹ̀ yìí ọ̀wọ̀ ọ̀tẹ̀ láti wọn bẹ́ẹ̀ sáàdù náà ti wà kọ́ ọ̀dì ọlọ́run àná nígbà tó gba ìsìláàmù sáàdù náà ti wà kọ́ pé ó gbajúmọ̀ pẹ̀lú sáàdù náà ti wà kọ́ ọ̀pọ̀ rẹ̀ sáàdù náà yìí ó wà náà tó fẹ́ràn tó fẹ́ràn òbí rẹ̀ táwọn bá ń sàlù bí ewé á èèyàn tí máa ń ṣe dáadáa sórí rẹ̀ kí ẹ fẹ́ kí òbí rẹ̀ ó jẹ ẹ̀rọ àwọn rárá òun náà ti sáà dùkú mbálẹ̀ wá nígbà tí sáà dùkú mbálẹ̀ ọ wá gba ìsìlám ìyá rẹ̀ wá sọ fún pé àdúgbò kó ní ẹ̀sìn ẹ̀sìn tó gbà yìí òun púpọ̀ pé wọ́n ní ẹ̀sìn yìí náà oníṣẹ́ ẹ̀ máa dáadáa sóbì rẹ̀ méjèèjì ẹ̀sìn tó tẹ̀gbà yìí nítorí wọn fẹ́ fẹ́ àdúgbò padà kó bí ẹ̀sìn kó má sì má sáà dùkú mbálẹ̀ olóhùn ní padà kó bí ẹ̀sìn yìí ò ẹ̀sìn tó ẹ̀sìn rẹ̀ tó wọ́n wà bàbá yẹn wá sọ fún pé tọ́wọ́ bá padà kó níbi ẹ̀sìn yìí òun ní òun ní jẹ ẹ́ òun ní mu wọ́n dà wọ́n ní bọ́sí kò yìí inú òun náà wọ́n wà ìdí tó o fi wá kú pẹ̀lú ayíyá òbí táwọn ọdún máa sọ̀rọ̀ pa ẹ̀ka àti àfẹ́ wọ́n máa sọ pé kọ́ sí gbòmìn ẹ̀ tó fàyà rẹ̀ ó fi òun olóbi òun rẹ̀ ó ti lé ní gbòmìn fàyà rẹ̀ nígbà tí ayé sọ bẹ́ẹ̀ báyìí ìyá òun balẹ̀ gbẹ́gbẹ́ lọ́wọ́ fún nígbà tí ọ̀gá òun ní sọ̀rọ̀ sí tó wá mú kílì ya yóò ṣe kó wá di ojú àkọ́kọ́ látàárọ̀ sílẹ̀ yá yóò jẹ òsì mọ́ kò sọ ṣáì ó wá di ọ̀kejì yá yóò tún jẹ kò mọ́ nígbà tó di ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta yá yóò bá dákú nígbà tí ó jẹ tí ó mọ́ ìkànnì àwọn tó wá jẹ́ ọmọ ìyá sáàjù máàlì olówó àti ewu omi ọ̀sán àdáyé fún yàrá omi wọn sàn láyé nígbà tí a ti sáàjù máàlì fún àlọ́ ìbáyà rẹ̀ wọ́n ti sàwọn kí á nà ní àdúrà ó ní ìyá tẹ ẹ bá ní ẹ̀mí ọgọ́rùn tẹ́ẹ̀mí ní ọgọ́rùn tẹ́ẹ̀mí yẹn wá bẹ̀rẹ̀ sí jábọ́ nafsan nafsan ní wọ́n jábọ́ lẹ́yìn kọ̀ọ̀kan ní wọ́n jábọ́ lẹ́yìn kọ̀ọ̀kan máa tàrà fún mi yìí kí tí omi jábọ́ tẹ́lẹ̀ yá ní ìdí ẹ̀sìn ilẹ̀ o ìrẹ́ ti tó wá ní ẹ̀yà àti ọ̀ tó látara bẹ́ẹ̀ yàwó máa fi yàwó máa gbà fọlọ́ wọ́n bẹ̀rẹ̀ sí yẹ o tó eléyìí túmọ̀ pé ẹ̀sìn ìyá gbọ́dọ̀ dáadáa gbọ́ dáadáa ò gbọ́dọ̀ gbẹ ẹ̀sìn lọ́wọ́ rẹ tó tí àpò orí dáadáa ọ̀gá rẹ̀ sìn kò sí ní dáa kò sí tó sí dáadáa tó tókè ojú mùsùlùmí kò sí dáa tó dáa tókè ẹsẹ̀ tó lọ́wọ́ bá ìjọba sábà wáyé dáadáa mi tó fẹ́ wá gba kó mọ́ tẹ mùsùlùmí má lọ́wọ́ rẹ àwọn fẹ́ gba kó mọ́ tẹ̀lé ìlànà mẹ́rin sọ̀rọ̀ àwọn ẹ̀sọ́ náà lọ́wọ́ rẹ alẹ́pẹ́ dáadáa wọn ló fi kalẹ̀ àdúgbò tẹ̀lé ìlànà mẹ́rin sọ̀rọ̀ àwọn ẹ̀sọ́ náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà òun náà ni pé dáadáa tá à ń sọ ìdí tó bá jẹ́ pé kì í ṣe tó bá jẹ́ kó bí àlejò bá jẹ́ mùsùlùmí nìkan tuntun torí ẹlòmíì wọn fẹ́ ọ̀nàdìrẹ́ àbújá léyìn tí wọ́n ah, ti jẹ́ mùsùlùmí wọ́n dàbí pé ṣe mùsùlùmí náà ẹlòmíì bẹ àwọn méjì omi kìfìrí wọn bẹ́ẹ̀ kírísítẹ́nì ni wọn ẹlòmíì bẹ ìkànnì wọn kírísítẹ́nì ni tòwúrọ̀ àwọn eléyìí yóò ti mọ̀ sí kíni yóò ti dáadáa sí wọn láàmú ọjọ́ àbúkà mọ̀ sí dáadáa sí wọn ẹni wọ́n ń jẹ́ ìkọ́lá àti nínú àwọn lọ́wọ́ àní àwọn lọ́wọ́ láti gbé ẹ̀sìn wọn ga àní àwọn lọ́wọ́ láti gbé ọ̀sìn máa ń tẹ̀lé sí ẹ àwọn gbogbo dáadáa ló kù ní bá jẹ ní àmú ni àti gbogbo àwọn kan náà títí wọ́n fẹ́ ní àti ọ̀rọ̀ dáadáa ti pẹ̀lú àwọn ti pẹ̀lú wọn á sì tún máa gbìyànjú láti pè wọn sójú ọ̀nà ọlọ́ọ̀bà àdìjọ́lá anabi sallallahu alayhi wa sallam nínú hadithu asmaa olùkọ abubakar ọdún ọlọ́wọ́ àyìnbá wọn wá bá anabi sallallahu alayhi wa sallam jọ kan ó ní màmá àwọn ṣe ojúkòkò láti wá bẹ̀ wù ó ní màmá àwọn ṣe ojúkòkò láti wá bẹ̀ wù ó sì fẹ́ kó o ti dáadáa pẹ̀lú òun ó wá lọ bá anabi sallallahu alayhi wa sallam pé ábà àfikò ha èdè àdáni ṣe kọ́lé aláwọ̀ yìí ṣe ṣe dáadáa sí ìjókòó mi nítorí pé ẹlẹ́bọ ni anabi sallallahu alayhi wa sallam lọ àlẹ́ mi rù pọ̀ mọ́ ìyá rẹ̀ padà ṣe dáadáa sí mana rẹ̀ padà ìná arákùnrin òun tó gbé ìyá rẹ̀ tòlẹ́ yìí ìjẹ́ mùsùlùmí àbí àìsẹ́ mùsùlùmí ìtẹ̀lé sọ́lọ́ àbí àìsẹ́ sọ́lọ́ ọba àdìsọ́lá ní wò sí ẹ̀tọ́ òbí wa lóyún òbí lọ́wọ́ tòtaba tó wá lẹ́yìn kan tó wá sọ pé òun kú ẹ̀sìn yìí àbúrò tẹ̀lé àná ní sọ̀rọ̀ àwọn àdìsọ́ sẹ́lá ní wọ́n á gbójú máa wò bí rẹ̀ àbí kò wá ti dára sáwò bí rẹ̀ àbí wọ́n fara ni wọ́n látara pé wò tẹ̀lé àná ní sọ̀rọ̀ àwọn àdìsọ́ sẹ́lá àbí látara pé wò sí ẹ̀tọ́ rẹ̀ fún ni wọ́n gbé ń gbóso ìgbà tí wọ́n bá wọn sọ̀rọ̀ kálọ̀ lè nípa ìgbé eléyìí òsínú àlẹ́ sọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀lá eléyìí òsínú sáà lẹ́yìn sọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀lá ti kọ́ wa eléyìí ìfẹ́ inú onídàgbò rẹ̀ bẹ́ẹ̀ gbogbo ara wọn kọ́lá òjò wa lónìí àwọn ẹlòmíì tí wọ́n tẹ̀lé jàbàtà tí wọ́n tẹ̀lé ẹ̀sìn jàbàtà látara pé ìyá wọn ìyálòwò tẹ̀lé ẹ̀sìn jàbàtà mọ́ látara pé ìyálòwò sí owó tẹ̀lé wọn lọ́jà àti àmọ́ wọ́n ti torí ẹ̀ wọ́n sanwó lé sí àgbẹ̀mọ́ wọ́n ti torí ẹ̀ wọ́n ò sí ṣé ẹ̀sìn Islam náà ilé yìí ṣé súnà lẹ́nu ìwà wà lọ́sọ́ làm náà ilé yìí tó látara ìdílé yìí tá a bá tún yé èèyàn tí ń sa burú ká má máa sáré mú kọ̀ǹpútà eh, wá kí á ẹ̀sìn Islam ló padà tó kó máa dé tó kí àdámọ́ bẹ́ láàrin èèyàn ẹlòmí àdámọ́ ara rẹ̀ òun ti tẹ́ lára rẹ̀ kéde Islam lọ́wọ́ káwá wáyé sọ ẹni tí súnà rẹ sọ̀rọ̀ àwọn ìsọ̀rọ̀ kò sọ bẹ́ẹ̀ súnà ń bẹ lọ́tọ̀ gbogbo rẹ̀ kò sí ọ̀tọ̀ lè súnà rẹ sọ̀rọ̀ àwọn ìsọ̀rọ̀ padà àwa láàmà yí padà bẹ́ẹ̀ látara ti kọ́ bẹ́ẹ̀ látara fẹnu àbáwọn kan ní ìpele máa fọ́ àwọn yí padà àlẹ́ tí ọlọ́wọ́ bá lékè ọlọ́wọ́ kan ṣoṣo náà ni kò sì yí padà láíláí tó látara délé kálọ̀ mọ ẹ̀tọ́ àwọn òbí wa ká mọ ní pàtàkì ká máa ní ìbádà tó pé ìbádà yìí ọ̀dọ̀ ọba ọba àdìjọ́lá láti súnmọ́ ọba ọba àdìjọ́lá ni dáadáa tá a máa ti sí wọn ìgbà tá a bá lówó dáadáa tá a máa ti sí wọn ìgbà tá a bá wà ní kò kan dáadáa bẹ nínú ọ̀rọ̀ dáadáa bẹ ní kárin lọ́wọ́ kábà ti fọ́tọ́ kábà ti pami pami kábà ti gba ọkọ tá a ní kàdáadáa ọ̀la ìdáadáa ni àmọ́ tó máa ti wá pè wá ní nǹkan tó jẹ́ pé nǹkan tó ta ìwọ tó fi rẹ ti jára yìí ti máa jó ka ọwọ́ ní ọmọ ọyá tó bá ń gbé àgbàdo náà kó máa jó ka kó ní máa jó ẹ á ẹ̀yìn ìṣeré ọlọ́run àti ìṣẹ̀lá ìkàmẹ́ gbogbo tí o bá ti da ẹ̀ bá wọn ṣe àmọ́ àti ṣe kíni àti sọ̀rọ̀ tí o da pẹ̀lú sí wọn àti sáláì máa ti dáadáa sí wọn níbi àwọn tọ́tọ́ ọba àdìjọ́lá tó bá ti ní ọ̀dà fún wa ká máa ti dáadáa sí wọn àdìjọ́lá ọba àdìjọ́lá wọ́n tà sí ká kó lójó lójó lórí ká lè máa tẹ̀lé. اللهم انصر الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين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 وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك يوم إلى صلاتك